بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم آمين uh, We thank Almighty Allah subhanahu who has brought us to the 13th day of Ramadan of 1441 after the Hijra of Rasulullah sallallahu alayhi wa sallam. Uh, it is equivalent to 6th of May and uh, our lecture for today, the topic is and come not near to zina. And come not near to zina. Our erudite uh, professor of law from the Faculty of Law of the University of Ilorin, the Beta Baifa University, in the person of our brother in Islam, our elder, our teacher, Professor Abdul Razak Abdul Majid Alaro, is here to deliver the topic. Uh, on behalf of Iman, that Islamic Missionaries Association of, of Nigeria, uh, under the leadership of our father in Islam, Honorable Justice Paul Nelgan Kadi of uh, State Sharia Court of Appeal, Justice Abdul uh, Qadir Uh, we welcome everyone to the studio and our listeners. Bismillah, sir. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Uh, dear listeners from every part of the world, you may be listening to us. I also want to join the anchor of the program by welcoming you to this important, uh, for this another episode of this important program uh, being sponsored by Islamic Missionary Association of Nigeria, mm-hmm. as mentioned under the able leadership of our father, our mentor, our teacher, uh, Honorable Justice Abdul Qadir Oriore the Pioneer Grand Kavi, or the Powerful Sharia Court of Appeal, the Serikim Manani no. of the Lord, the The, uh, great Mujahid and the great Da'i to the cause of Almighty Allah. Mm. I want to sincerely, uh, if you allow me, use this opportunity to appreciate him further and appreciate his effort in sustaining this legacy uh, that has endured for quite a number of years. I don't know specifically uh, when exactly Iman started organizing Ramadan lectures. But I can feel, um, I still remember vividly that as far as when I was in secondary school, I used to hear of this program. So uh, sustaining such a program for these very long years is not something that um, is not an easy task. So we want to appreciate him for so doing. And we are quite aware that he couldn't have done it successfully alone. We equally appreciate and pray for all those whom Allah has been using to support him in this very, very laudable uh, task. Um, having said this, um, we say unto you all in the beginning, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Well, I, I was made to understand that the duration of today's program is just 20 minutes. Yes, sir. And I'm afraid if I, uh, if I am to continue talking to the English-speaking audience, okay. when will I have that time to speak to the Yoruba seeking audience, with whom I, belo- I believe are in the majority. Yes, so if you allow me, I would rather start with Yoruba language. Okay. Talk to the majority of our audience at homes. Okay. Um, then if you have that luxury of time, then we may try to summarize mm-hmm. uh, whatever we might have said in the English language. uh, this is not for any other purpose except that I would like to reach as large as possible uh, the number of objects. Inshallah, you, you can go on. You can go ahead, sir. You are free to do so. Tí ó wa ní ilé uh, ìpè àkú Ramadan, àkú Òǹbẹ́, ọlọ́run gba lẹ́sìn fún wa. Àmín irú àwẹ̀ tọgbẹ́ yìí ọlọ́wọ́ gba lẹ́sìn fún wa lẹ́ẹ̀kan sí ààrẹ́jà máa gbà ní irú kọ̀ǹdíṣàn báyìí má ọlọ́wọ́ bá wa kó coronavirus covid-19 àti gbogbo àwọn ọlọ́wọ́ bá kó kó lẹ́ mo kí àwọn bàbá wa honorable justice àjọkọ́dọ̀ oríire mo ti kí wọn ní ìlú òyìnbó àmọ́ ká tún kí wọn ẹni kíkí ni wọn. Hmm. Eh, pẹ̀lú ìparí lórí bí wọn lẹ́yìn tó pọ̀ ààrẹ náà ni Ramadan lecture yìí ẹ̀jẹ̀ ìtẹ̀mọ́lẹ́yìn ọmọ ẹyọ ọdún tí wọ́n ti ń ṣe àmọ́ dá mi lójú pé àsọ́bàtà àtìgbà tí mo ti wà ní Muideen College of Arabic and Islamic Studies. ó ti lé lọ́gbọ̀n ọdún láì. of course ìrẹ́lẹ̀ tí kò mú ìdí ojú tọ́gbọ̀n ọdún. aláwọ̀ akọ̀rọ̀ aláwọ̀ akọ̀rọ̀ títí di àsìkò yìí ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yìn náà ó fi máa ẹ̀ǹtẹ̀wà pẹ̀lú ìrírí agbára bí inú àwọn tí mo máa tó gbó tì wọ́n I know some of them bàbá wa honorable justice sọ́ọ̀lì ọlọ́run tó yí Muhammad ọmọ sáà lẹ́kùn dáadáa tí wọ́n bá gbogbo ìjọ wọn lẹ́sìn fún wọn ó fi wá máa ọ̀gá sẹ́kẹ́tírì àwọn bẹ́ńtà ẹ̀yìn tẹ́ wà nínú ilé pẹ̀lú mi bíi ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ látòrí títà mi Eh, títà Ibrahim bá ní máa pè wọ́n ní ìrọ̀rùn. mo rántí pé sọ pé ẹ̀sìkísà lẹ́ẹ̀kan. ẹ̀sìkísà ara lọ. Actually, taught me while I was in primary school. Allahu Akbar. Àwọn ọ̀sán ilẹ̀ sí dáadáa. Àmín. Dáadáa yóò pẹ̀lú àwọn ọmọ ìsìn ilẹ̀ ọ̀dọ̀ ìsìn. Àmín. Sheikh Hussein. Arákọ̀kọ̀lá. Ẹkúnyẹ̀jú. Imam. Àti Media Watch. Mm. Kọ́dà àti Ádá Bayánú òbí dáadáa tá a ti ń gbúrò yín lọ tá a ti ń bá yín lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ tó àmín ya Allah wá sí gbogbo àwọn àmùsùn àti àwọn bàbá wa tó ń gbọ́ àkọ́kọ́ tó ní ọkọ̀ wá bí nínú àwẹ̀ kí àwọn bàbá wa ọlọ́run ọba wa ló lọ rìn. ṣéèrù ṣéèrù ṣéèrù yasumuka minan nas. mo kí wọn ọlọ́run kú òǹgbẹ ọlọ́run ó jẹ ká ní wọn pẹ́ ìlú tí ń dá lójú tí wọ́n yí ọmọ ẹ̀dá sí náà ni o. ọmọ ẹ̀dá lórí mọ́ wọn ní lórí akí wọn pẹ̀lú gbogbo gbìyànjú wọn pẹ̀lú ìtàn tó ṣe láìpẹ́ yìí náà wọn gbà gbowó ńlá ńlá kalẹ̀ hmm. wọn tún ké sí gbogbo ọmọ ìlú gbogbo ní bá wa gbélu náà ọlọ́nkọ́sán wọn lẹ́sàn ìta fẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí. Ẹgbẹ́ sọ pé ẹgbẹ́ sókè dáadáa wàlá taqrabu az-zina olúwa ní ẹ má súnmọ́ zina wàlá taqrabu az-zina lákùnrin ọmọ ẹ̀yà mi ẹnu wọn bá tọ́lọ̀ ń bá ní káyọ̀ gbèmí láti ṣàlàyé ayà yìí lónìí òun náà tún lọ tún ká ń bẹ nínú Suratul Isra súrà tá a máa ń pè ní chapter seventeen nínú al-Qur'an al rẹ̀ sì jẹ́ thirty two àyà hmm. méjìlé hmm. ní ọgbà olùwà ní wàlá tẹkọrọ bó zìnà innahu kana fahishatan hmm. wa sa'a sabila ẹmọ sọmọ zìnà títẹ o ní ti torí pé ìbàjẹ́ ni ojú ọ̀nà bùsì ni pẹ̀lú ọba rẹ̀ القرآن كبوتين إنه كان فاحشة وساء سبيل ó burú lójú ọ̀nà ẹ̀yìn ọba rìn ọlọ́mọdé arìnà tọ́lọ́ wọn kọ lè fa ìpè sáà ó burú àgbọ́gbọ́rọ̀ sí náà ti rí ní ìjọba o. àwọn àlùfáà ní mímọ́ ìjìnlẹ̀ tí wọ́n wo ti fún tẹ̀dọ̀ Al-Qur'an al-Karim. wọ́n bèèrè àwọn béèrè mọ́là Hussein. ni wàlá tẹ́kọ̀rọ̀ bú zìnà ọlọ́ni àmọ́sùn mọ́ zìnà. èyí tẹ́jú òpin ẹ tolúwa fi wá ń pé ìlọ́jú òkè fún wa ni pé wà látàkọ̀rọ̀ bú àzìlà ẹ má sùn má sì yá pẹ̀lú ilé ẹ̀ka ni don't even come near me má ti ẹ̀ sún mọ́ rárá. abẹ́lẹ̀ tàṣùpọ̀ ṣe é. àwọn àlùfáà wa ni hmm. kí ni ọlọ́run ò ní sọ kankan kọ́ mọ̀ ní hekima kọ́ mọ̀ ní wisdom ọlọ́run ni ẹ má sùn má kò pé ẹ má ṣe kí ni ẹ má sùn ọ̀nà reasons méjì náà àkọ́kọ́ no reasons méjèèjì yìí ni pé it is assumed náà àti àti ọgọ́dọ̀ ti wà nínú èrò wa hmm. gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá máa ti ń jẹ́ Islam èèyàn ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó tó ń zìnà wọ́n lọ sí yóò ti wà well established wọ́n nítorí pé inú Al-Qur'an Al-Karim kúmá hmm. Suratul Furqan nígbà tọ́lọ́ wọn máa ròyìn mùsùlùmí ẹ̀dógbò olójú ròyìn wọn. oníwàlẹ́rìnà láyà dìrún nà má àlọ́hì ìlà àhà wàlá yọkùtùlù nà nàfṣà lẹ́tì xarọ̀mọ́lọ́hù ìlà bìlḥàpì wàlá yẹzùnù. wàlá yẹzùnù. ọlọ́run láwọn wo ni mòmí ní òdodo àwọn olẹ́rú ọlọ́run ibadu rahman àwọn wo ni olú aláwọn lẹni tó ṣe pé ní láyé dẹrù náà máa lọ ìlà àgbà wọn ní sí nǹkan mi wọn ní pé nǹkan mi yàtọ̀ ọlọ́run nìkan ni wọ́n jọ́sìn fún iyyaka na'budu wa iyyaka ẹni ń jẹ́ bẹ́ẹ̀ ẹni. ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق wọn ní máa pààyàn mm-hmm. ajẹ́ gbogbo mùsùlùmí tí wọ́n ń háyà pé lọ gbẹ̀mí lọ́rùn Hmm. kìí mùsùlùmí gidi o olúwa ní ròyìn mùsùlùmí o olùgbàgbọ́ òdodo pé these qualities hmm. are inseparable from a deliver. Hmm. ẹ lè yọ kú lára ẹni bá lòun gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọgbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ọgbọ́dọ̀ pààyàn kí lọ́lọ́run fi sí kẹta rẹ̀ wà láàyè wíwé bí ṣe jìnnà ẹ dákun Mala Hussein, ẹ̀sọ́ ọ̀gbá Hausa púpọ̀. Àmọ́ mo gbọ́ táwọn Hausa bá fẹ́ gbé ọ̀rọ̀ kanù wá ní bàbá Màdíánà. Mm-hmm. Ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ ńlá délẹ̀. This is a challenge. Mm-hmm. Ọlọ́run tí ọ dá wa, tá a láǹsìn, tá a fi ń pera wa Mùsùlùmí, tá a fi ń pera wa ní Mùmìnì. Mm. Ó wá ní description àpèjúwe ìròyìn mùsùlùmí ọwọ́ adì ẹni ọláyà kọ́ wá ṣe dínì ọwọ́ mm, mm. it's a test dákun I must put myself into this test mm. you must put yourself into mm -hmm. this test àwa wo ń tàbá wọn àwa wo tàní ọ pàásì torúpẹ́ ni ọ bá pàásì ní kíni òun lẹ́rọ ọlọ́run wà ìbádùn rahman kí làwọn tẹ́sì yìí la yad'una ma'a Allahi ilahan akhar wọn ní máa pè nǹkan mí lẹ́yìn ọlọ́run o wọn ní forí kalẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run o wọn ní sin ẹ̀dá ọlọ́run lẹ́yìn ọlọ́run o mm. wa la yaqtuluna an ọ̀nà tọ́lọ̀ ní ẹ̀mí ọba jẹ̀bi ikú ẹ̀mí ọpáyàn ẹ̀pá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmẹ́rin àkànjọ ń jà kọ́dà lómi ń jà sóṣèlú láyé tí ó tán láyá kìlà lọ páyàn mm, mm. kò sí ń pèrè ní mọ́mìnì ẹ dákun reality ni o ọlọ́run ló wí bẹ́ẹ̀ o pé ìròyìn àwọn mùsùlùmí ni tàbí ọ̀tá sí ẹ̀kẹta òun wá lọ́rọ̀ wa lónìí wàlá wọn èé fèsì náà ìtumẹ̀ ẹnu wàlá yẹ̀sùn náà bàbá ní ká tù wọ́n èé ṣe é ṣe ní ìná ẹ̀bá ni who are the believers who are the Muslims kẹ́yẹ̀ wá pé ah they are those who do not commit fornication or mm. adultery àwọn lẹni tí è ṣe zìnà ẹ̀ mo ní bàbá màgánà tani ọ paasi àfi ká sì struggle láti paasi bàbá fẹ́ jẹ́ mọ́mí ní òdodo bàbá fẹ́ jẹ́ mùsùlùmí tí wọ́n ń pè wá táwa náà dáhùn ẹ̀dàkùn mo ní àwọn àlùfáà nínú reasons méjì tọ́lọ̀ ń fi lò pé wà látàkọ̀rọ̀ bú hmm. àzínà kò ní pé kọ́sẹ́sẹ́ àwọn olóyìnbó a ní it is an understatement kásẹ̀sẹ̀ máa wí fún mùsùlùmí kí má ṣe sìná is an understatement hmm. ọ̀rọ̀ rẹ̀ di mùsùlùmí gbọ́dọ̀ ti gbọ́ yé Hmm. kọjá lẹ́wù ní pé mùsùlùmí láti máa sọ fún pé mẹ́sẹ̀sì hmm. náà kí ní jẹ́ ìsìlámù lárẹ̀ ibi tọ́lọ̀ ti ròyìn pé these are the qualities of the believers ríza alákọ̀ọ́kọ́ ríza ẹ̀kejì ọ̀lá tẹ́kọ̀rọ̀ bú àzínà mọ́lá hussein akàmọ́kàlọ́ ah, hmm. ẹ̀lápọ̀ ìtẹ́yìn ọ̀bá súnmọ́ sí ó kò ní ẹ̀ wà látẹ́kọ̀rọ̀ bú àzínà ọlọ́ni ẹmọ́ súnmọ́ ìsìnà bí hmm. lọ fẹ́ ọsí lè ṣe ìsìnà bọ̀ bá súnmọ́ hmm. a jẹ́ pé kọ̀sẹ́ni tí ó ṣe ìsìnà àbí pé ó ti ṣàìgbọràn sọ́lọ̀ lẹ́nu ìgbé ayà yìí kò sí ó ń tọ̀hún tó fọ́ọ̀lù sí tí wọ́n dá ó sì ṣe èsì ní kò ṣe èsì hmm. ó ti rin kíni ọ̀gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu e instruction ọlọ́run injunction ọlọ́run ni pé don't even come near God mẹ́tì ẹ̀wù lẹ̀ súnmọ́ hmm. and ọlọ́wọ́n ọba lọba tó dá wa tó mọ̀ wá mọ́lá hmm. hussein ọmọrú nature àwa èèyàn hmm. ọmọ pé there is every possibility pé bọ́ ọba súnmọ́ òkò yẹn ló fi tẹ̀tẹ̀ wá kú sọ tí ó ràn wá antidote mu tí ò ní jẹ́ kéèyàn máa dá ó sì ní ẹ̀mà awòṣe tálísì ní o wà látẹ́kọ̀rọ̀ bú àzìnà olúwa ní ẹ má súnmọ́ kí ni ẹ má súnmọ́ gbére o ẹ má súnmọ́ zìnà ń dàrẹ́ tilẹ̀ ọlọ́run ń sọ fún wa with even more reason ni pé má ṣe zìnà torí pò lè ṣe zìnà àyàfi kọ́ ọkọ́ ṣe kí ní ọkọ súnmọ́ ọkọ súnmọ́ hmm. a ti ń gbọ́ra wa òdodo ọ̀rọ̀ o láti lọ Al-Qur'an Al-Karim wà látàkọ̀rọ̀ bú àzìnà ọlọ́run ni a má súnmọ́ mọ́lá àwọn àwọn kí ni lẹ̀kùn zìnà tọ́lọ̀ ní ọmọ sí ilé hmm. bọ́ wá sí kí ni ọwà kó sí rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ àwà sọ ọ̀pọ̀ àmẹ́ìtọ́ relevant ìfáwùjọ tiwa tá ń wa sọ̀rọ̀ nàìjíríà yìí àkọ́kọ́ ń bẹ̀ ni hmm. zìnà orí social media ara àwọn ọ̀nà wà látàkọ̀rọ̀ mú ìrìnà ìrìn fóònù kan fóònù Facebook mm. WhatsApp mm. àwọn ọmọ mi nídì torí pé wọ́n ti ń ní fúnra wọn pé ń fi ọ̀mí náà fi ọ mọ́là Hussein wọ́n ya òwò ara wọn báyìí wọ́n tó pé jẹ́ kí n rí ara rẹ̀ bò lórí fóònù ìwá àwọn ọmọ yóò ní lóyún fúnra wọn tó wọlé wà látàkọ̀rọ̀ bú gbogbo ẹni tí ń wo òhò obìnrin olóbìnrin tí ò tí ìdìyàwó ẹ̀ hmm. ní súnmọ́sí náà ní súnmọ́sí bọ́bá wá já bẹ́ẹ̀ má bílẹ̀mù ẹnìkan rẹ̀ ní ó bílẹ̀mù hmm. orúkọ ọlọ́run ti kìlọ̀ fún ọ pé má súnmọ́ ẹlẹ́ẹ̀kejì mọ́lá hussein wọ́n pè ní kan ní àdàyásà náà anẹ́gbà muhammad sallallahu alaihi wa sallam ànábì láwọn mẹ́ta kan bẹ láyé kúlúnà jẹ́nẹ́ta wà láyé ń dòrò lọ́hù ilé yìí yóò mọ́ tó yà mà. wọn ní wà lè jẹ́nà lọ́rọ̀ ọlọ́run ní síjú òun. yàtọ̀ gbòjú kó fún wọn. kò ní jẹun orí kẹwọn. tí láwọn mẹ́tẹ̀ẹ̀ta náà àlàá kó lè wà lédè yìí ọmọ tí ń sẹ̀yà àti bàbá rẹ̀ láyé. ẹlẹ́ẹ̀kejì almar'atul mutarajjila ilé alọ́nu. gbogbo obìnrin tí ń múra bí ọkùnrin. Mm-hmm. gbogbo obìnrin tí ń ṣe kíni kí ń múra bí ọkùnrin wàdẹ yóò àti gbogbo ọkùnrin tí ò sí owú lára ẹ̀ mm-hmm. ìyẹn ni pé gbogbo ẹni tí ó rí ìyàwó rẹ̀ tí ń họ́bì ọ̀rẹ́ rẹ̀ tára rẹ̀ ògùn má sọ́jà ah, wàá sí ìyàwó tèmi èyí ń lókò dáàbí ń dájú ní ìṣùgbọ́nlá òfin. kò máa họ́bì ọ̀rẹ́ mi. àkọ́dà ah, yóò sọ fún un ní bí àkọ́dẹ̀ ah, ń ṣe bí aróko mm-hmm he's not, he's not my friend. Bẹ́ẹ̀ni náà ìdẹ́ máa òun ní o, gbogbo náà ti máa ọ́gbì ìyàwó jẹ náà wọ́n náà ti bèé sí kó dẹ̀ ọ́gbẹ́ ẹ̀. Ànábì ní gbogbo ọkùnrin tó bá rí bẹ́ẹ̀, ọlọ́run ní síjú kẹwò lálìkìyàmù. Ọkùnrin ní certain level of owó yà no no no no. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. Ah, my wife, ìyàwó tèmi lélẹ́yìí, she's my daughter, ọmọbìnrin tèmi leléyìí is my sister àǹtí mi leléyìí àbúrò mi leléyìí ò lè máa kì í gbéragbéra èló lọ́tàn lórí ẹ̀ tá ń fi fún ọ. ẹ̀mí ló kùjẹ́ ń béèrè questions yìí máa láyé lọ ah. opposite ẹ̀ ló bí gbogbo ọmọ tí bíbí ire bá kù lára ẹ̀ hmm. tó wá lé ire tóun náà gbẹ́kọ̀ọ́ wọn á sì tún sọ ọ́ bí ọ̀dẹ̀ yóò máa ṣe bí ara bush dákọ̀ọ́rọ̀ oko lè bí ara oko láyé kò lè bá dára lè jẹ́ nàlá lè yá ṣe bí gíní ibi ara oko láyé kò lè bá dára lè jẹ́ nàlá ọgbẹ̀ni ọba lajú kojú láyé yóò gbóná lálùkìyà mẹ́ òṣìṣẹ́ yóò fi kàn ó ní ẹ̀dàkùn eléyìí ọgbà ẹ̀yìn obìnrin wí púpọ̀ o hmm. ọgbọ́kùnrin náà ànábìyàn ọgbọ́kùnrin tára rẹ̀ ògùn má sọ pé ń rí ọmọ rẹ̀ orí lórí Facebook ta wí náà hmm. ọmọ tí wọn ò tí ì tọrọ rẹ̀ kó wọn fi fún wọn orí hmm. wọn ti ń ti àwòrán ẹgbẹ́ òwò ara wọn kò lè pé wàá tí lè léjì ló ṣubú tọ̀ mí ànábìyàn ọgbọ́kùnrin tó bá rí bẹ́ẹ̀ kí n tó fi irú ẹ̀ rẹ̀ rí àbí kí n pé ọ́ọ̀gì ẹ̀ náà wàlá tákọ̀rọ̀ gbòó ọlọ́run ni ó gba àwọn tẹ́ jìnà sí ni ẹ má súnmọ́ bọ̀ bá fẹ́ súnmọ́ zìnà àwọn ilẹ̀kùn tó jìnà sí ni mm-hmm. ẹlẹ́ẹ̀kẹta àwòrán káwòrán lórí tẹlifíṣàn mọ́lábò mm. sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ sọ àrùjọ́dàjọ́ zìnà tẹ́órì sínú zìnà mm ìwòkúwò lórí lóhùnmáwòrán. lórí móhùnmáwòrán bí káfò hmm. obìnrin polú ọjà. aláwọn agbẹ̀gbẹ̀ fíìmù yóò bá nǹkan eh, ìgbàlẹ̀ hmm. ilé wo àmọ́ àmọ́ nǹkan kọ́mbù lórí ẹgbà mi bàbá lọ bẹ́lòmí lébùn nǹkan mi láàrí pé ìjọ ń wò ní unfortunately ẹlòmíì pa àwọn ọmọ rẹ̀ rọra wọ́n jọ ń wò wòkú yìí ọwá kò lé tán ẹ̀wá ń pè ní ẹ̀gbẹ́ kí àbúrò mẹ́lẹ̀ kò sí ní rí bẹ́ẹ̀ mọ́lá hussein àwọn kan bí ní fatuwa jọ ní ìgbẹ́dá fún mọ́lá tí láàṣẹ mọ́ ní kí ló dé àwọn ìyá kan náà ló gbé wọn abá kan ló gbé wọn wọ́n sì wá lóyún fúnra àwọn níṣẹ́ ẹ̀dá fún sáwọn lè fẹ́ mo níbẹ̀ bá ṣe ẹrú bí oyún ẹ̀pà wàdá tákọ̀rọ̀ bú tí ò ní jẹ́rú eléyìí ọ̀sẹ̀lẹ̀ ní ẹ kọ́kọ́ ṣe àwọn òyìnbó ní prevention is better than cure àti èkì gbogbo

àwọn kan bẹ wọ́n wá kó ọmọbìnrin ọmọge àtọ̀dọ́ ọmọkùnrin wọ́n wá káàpù wọn sínú ilé kan fóṣù kan wọ́n jọ máa sùn wọ́n jọ máa jí kọ́dà wọ́n ń ṣe sáà ní lọ́kọ-láya lórí tẹlifíṣàn táwọn èèyàn wò àwọn adákẹ́ àròpé ò ní rí kò ní ní kíni àwọn blue film kọ́rùn àyí tó ju blue film lọ́n tẹ́lẹ̀ ní ìsinmi mọ́lá fún tẹ́ gbogbo àwọn eléyìí lẹ́kùn sí náà ni o tọ́lọ̀ ní á tì lẹ́yìn hmm. bá tì yọ padà dánú ẹ̀ wala taqrabu mo wá ní consequences ń bẹ bóyá lè ní àlàásọ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ni ẹkùn abí méjì ah. bẹ́ẹ̀ mo jẹ́ fẹ́ sọ kí làwọn consequences yìí ná ọ̀pọ̀ bọ̀tẹ́lẹ̀ ìtọ́wà relevant so níta ń bá yí lọ́wọ́ nísìn hmm. many people mọ̀ pé pandemic nínú hmm bí i ti ń lọ lọ́wọ́ yìí àtòmí èyí tí ń lọ lọ́wọ́ yìí anẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam anẹ́bì ti sàsọ́ọ̀lẹ̀ rẹ̀ for more than a thousand years lọ́rọ̀ kòrò yìí bẹ́ẹ̀ni قال النبي صلى الله عليه وسلم إنه حديث ابن عمر مداق لكان قال لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا ظهر فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم àdẹ́bì ní ìnú ní kálíkọ́ kákò hátà yóò lẹ́nu bí àdẹ́bì tó kọ́dà wọ́n máa polú ẹ̀ àdẹ́bì ń kẹ́ni kò ní ìṣẹ̀lẹ̀ ní àwùjọ kan wọ́n máa rí sí ilà bọ́hara fi ìmọ̀ tọ̀rúnú wọn àwùjá tọ̀rúnú lọ́wọ́ dictionary rẹ̀ hmm. pandemic ní jẹ́rẹ̀ ànábì lára kọ́nsíkwẹ́ǹsì kí ìnà di tọrọ tọrọ pọ́nkálé tàbí polú ẹ̀ gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ láyé lónìí gbogbo ayé ọ̀rọ̀ nàìjíríà nìkan kọ́ ànábì ní tí ó gbẹ̀yìn ẹ̀ ilà bọ́hara fi himu tọ̀rùn pandemic wàlúwàwùdáàrùn lẹ́sí lẹ́mtakùn mọ́dọ̀ fi àsìláàfin àtàwọn àrùn àwọn àárẹ̀ tí wọ́n gbọ́rú ẹ̀rí lọ́dọ̀ àwọn tó ti lọ ẹni tó jẹ́ director general world health organization lónìí tedros ọmọ ethiopia dr tedros hmm. ó ní coronavirus yìí is an uncharted territory. Allah ẹnìkan orí rí. Wọ́n gbúrú ẹ̀ rí. Àwọn táwọn jẹ́ gbé medical expert làwọn gánṣẹ́. Àwọn gbò gbúrú ẹ̀ rí. An uncharted territory. Ẹnìkan ní ìdààmú fi pọ̀ tó báyìí. Wọ́n lẹ́nìkan ìjọba parọ́ ló kù. Àti ní àdábì wínú. Wàlá àwùjá òlẹ́tí mm. lámùtẹ́kùn nádọ̀ tí àsìlá àfihàn. Ní tí wọ́n gbọ́ rí kọ́ sí àwọn bàbá ńlá bàbá àwọn nínú àrùn. Ah, ah. Olúwa lábẹ́ sí wọn bí wọ́n bá ti kíni hmm. bí ìsìnà bá tẹ̀lé ọ̀sùn tóbi ah, tí wọ́n ń poló ọdákùnkí là ń dáwò lónìí láyé mọ́lá hmm. fẹ́ẹ̀ àní bí wọ́n bá ta fáànù màgbẹ́yìn jẹ́ra rú fáànù rí fáànù ní o ẹ̀mí ọ̀gbọ́n nexus láàrin afẹ́ta fáànù hmm. àti káwá ya àwòrán ọmọ tó bọ́ra lẹ̀ ń hòhò lára páálí fáànù ni fi polú ẹ̀fà ah, ẹlòmíì ń wá mẹ́nu dí ra a ní epo mọ́tò tẹ́rẹ ah, epo mọ́tò tó ń polú ẹ̀fà ah, engine oil àti òhó ọmọbìnrin ìyàbáyédénú mm-hmm. ìyàbáyédénú bá ti kìlọ̀ ọ̀rọ̀ fún ìyàbẹ́yàn ọba gbọ́ ọba bí eléyàn mm. kò tó mú abẹ́lọ́n subhanahu wa ta'ala hmm. èyí tó àfọwọ́fà àti ọwọ́ ayé tẹ́ yìí náà hmm, hmm. ọlọ́nkọ́ mọ́ta wà ní ṣèwá ẹwà fún ìdí ẹsẹ̀ pàtàkì lọ ẹsẹ̀ ìzìnà tá ń sọ̀rọ̀ rẹ̀ lónìí èyí ah, tẹ́ nǹkan kékeré o èyí tẹ́ nǹkan kékeré o èyí tá máa gbọ́ láwọn ìlú kan àwọn ìlú kan ní o wọ́n máa gbá ah, àwọn ìdálẹ̀ àwọn ìṣẹ́gẹ́ àmọ́ ìlẹ́ yìí a ah, ọ̀rọ̀ bú ní o ọlọ́run ò wí bẹ́ẹ̀ o a ti rí ọwọ́ ẹ̀yìn tẹ́ ń tò wá nílé àwọn bí àwọn pòfẹ́sọ̀ wa bíi kan mẹ́ta kẹ́mẹ́ ni zero seven zero eight six five double four one nine five lè pé kó ọ̀kan ká tẹ́yìn náà nílé ọba kọ́là wá ń bẹ̀ ní o hmm? gbogbo òwe kan wa orúkọ yín kí ni ìbéèrè yín. Náà. Ọlọ́run tí ó bá dúpẹ́ fún àti ìjọ́sọ̀ àkùkẹ́. Àmín, bọ́lọ̀. Alhamdulillah. Insha Allah. Ọ̀dà ọ̀dà. Ọlọ́run tó máa túnkù wá olóògùn ọlọ́run, olóògùn ọlọ́run. Ẹ ṣeun torí ẹlòmí náà tó títọ́ wọlé ní ìṣẹ́jú kan náà ló kù ta ní ẹ̀ẹ́dàkọ̀ ọmọ bínú. Náà, ọlọ́run alékùn. Ọlọ́run alékùn. Tó ó dàbí pé ibi tí a ti fi kọ́yìn fún ọjọ́ tèmi a fún àwọn pòfẹ́sọ̀ wa tẹ́ ti ń gbọ́hùn wọn ìké ìsọwọ́ jẹ́pẹ́ ń tẹ̀sẹ̀ sí rédíò yín ni Harmony FM ti ìlú Ìdọ̀tun ilẹ̀ ti ń gbọ́ wa àwọn bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ó lọ́rọ̀ zìnà ẹ̀ ọlọ́nkọ́ là wá ń bẹ̀ a ní pòfẹ́sọ̀ wa Abdulrazak Abdulmajid Alaro fún ti ọjọ́ ìní University of Ìlọrin ni olùkọ́ àgbà ni wọ́n níbẹ̀ àdúpẹ́ fún ní ọlọ́run bá àdúpẹ́ fún ní ọ̀ àdúpẹ́ fún àwọn elétò iléeṣẹ́ rédíò yìí lọ́tọ̀rí ọ̀gá wa abdulmuhali ọlárẹ̀wájú adégbóyèga bá a ti ṣàdúrà fún yín ọlọ́run máa ṣàlékún àgbégo lórí fún àti gbóyè yín àti gbogbo àwọn òṣìṣẹ́ yín lápapọ̀ nínú stúdíò wa ń bí àwọn bírọ́dà wa wọ́n wà nítòsí tán tó jẹ́ ọ̀gá fún ọ̀gá wa tẹ gbọ́ wọn lé ọ̀nà aláàjìwà Ibrahim wọ́n ti kí wọn lẹ́ẹ̀kan náà àwọn aláàjìwà Ibrahim ilé oró náàlá ọlọ́wọ́ba yóò bá dúpẹ́ fún yíò àwọn tíkà Ibrahim ah, so a mọ̀ kí ogun jama wípé wassalamu alaikum wa rahmatullahi